إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته onini yaumal ahad date onini twenty eight jumada sani ọdún fourteen forty one yọ́mùlẹ̀ ahadi tòní ni ó jẹ́ yọ́mùlẹ̀ ahad tó kẹ́yìn nínú oṣù kẹfà jùmọ́dà sáni ọdún 1441 gẹ́gẹ́ bí a ṣe kéde ní ìjẹjọ wípé láti òní ìtumọ̀ alukur'an àti àlàyé lórí ẹ̀ òun ni a máa mú sọ òun ni yóò máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ wa. mo dẹ̀ sọ wípé Qur'an nílé ìta túmọ̀ sí èdè Yorùbá. Si eléyìí tó ti wà níta àtúnṣe ti dé bá àtúnṣe ó ti dé bá àtúnṣe náà tí ò tí jáde ni àwa fẹ́ máa mú kà ní tiwa alukur'an alkarim wàtàríjàmátùmá àníhìí wàtẹ̀rìjámátù màáníhì ìlà lógàtìlẹ̀ yorùbá alukur'an alápọ̀nlé pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá alálàyé ṣókí àtẹ̀jáde ìtumọ̀ àkọ́kọ́ ó jáde ní 1432 hijra tó jẹ́ two thousand and eleven. àtúnṣe ìtumọ̀ àkọ́kọ́ ó jáde ní two thousand and fifteen ó ní fourteen thirty six ìjìrà. 2015 àtúnṣe ìtumọ̀ kejì òun náà máa jáde ní ọdún tí a wà nínú rẹ̀ yìí tí í ṣe 1441 yà 2020 insha Allah ohun tí mo sọ jáde yìí mo fẹ́ pe àkíyèsí wa sí si kókó kan òun náà ni ìtumọ̀ àtẹ̀jáde ìtumọ̀ àtúnṣe ìtumọ̀ ìyẹn ni pé kìí ṣe àlùkùránì làtúnṣe ń dé bá bí kò ṣe ìtumọ̀ tí àtúmọ̀ rẹ̀ sí ni àtúnṣe ń dé bá ká di àárín dáadáa kọ́ mọ́ lọ gbé ìgbékúgbé sórí pé àáfàá kan ó ń tún àlùkùránì ṣe àlùkùránì kò ní àṣìṣe nínú ṣùgbọ́n ìtumọ̀ tí a bá túmọ̀ rẹ̀ sí ní àná tá a bá tún wòye sí i pé ṣé bó ṣe yẹ kó rí nìyí tá a bá rí pé bẹ́ẹ̀ náà ni a fi lẹ̀ bẹ́ẹ̀ tá a bá rí i pé ó kù díẹ̀ káàtó àtúnṣe ìtumọ̀ tí àáfàá kọ̀ọ̀kan tó túmọ̀ àlùkùránì sí òun ni àtúnṣe editing ni ó lè ṣẹlẹ̀ sí kì í ṣe àlùkùránì nígbà tá a bá sì ń kà á lọ náà ìwọ náà rí wípé nǹkan kan kò ṣẹlẹ̀ sí súrà tá a ti ń kààbọ̀ látìgbà yìí wá bó ṣe wà náà ni ó wà ṣùgbọ́n ìtumọ̀ tá a bá túmọ̀ rẹ̀ sí ni ìdàgbàsókè ni ó lè dé bá nítorí àwọn sábàbí kan ọ̀rọ̀ àkọ́sọ gbogbo ọpẹ́ ń jẹ́ ti Allah ẹni tí ó sọ alukura'an alápọ̀nlé kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá tí ó sì ṣe é ní ẹ̀tọ́ fún wa láti túmọ̀ rẹ̀ sí èdè mìíràn ìkẹ́ àti ìbùkún àlọ́ọ̀ kí ó máa bá ànábì kẹ́yìn ànábì Muhammad èyí ni alukura'an alápọ̀nlé àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá alálàyé ṣókí níbi tí ó ti pọn dandan ẹrúsìn Allah tí Allah subhanahu wa ta'ala fún ní iṣẹ́ ìtumọ̀ yìí ṣe ó ṣe àmúlò èdè Yorùbá àjùmọ̀lò àkọ́tọ́ àmì ohùn àti gírámà èdè Yorùbá iṣẹ́ ìtumọ̀ yìí pẹ̀lú àwọn èròjà wọ̀nyẹn yóò sì mú kí kíkà rẹ̀ àti àgbọ́yé rẹ̀ rọrùn púpọ̀ fún gbogbo elédè Yorùbá àwọn akẹ́kọ̀ọ́ èdè Yorùbá àti àwọn oníṣẹ́ ìwádìí nípa èdè Yorùbá ní tilé toko àgbọ́yé ìtumọ̀ àlùkùránì alápọ̀nlé ó sì ṣe kókó fún àgbọ́yé ẹ̀sìn Islam ní ọ̀dọ̀ àwa mùsùlùmí àti ẹni tí ó fẹ́ gba ẹ̀sìn Islam àwọn àgbààgbà nínú àwọn onímímọ́ ẹ̀sìn tó jẹ́rìí sí iṣẹ́ ìtumọ̀ yìí níwọ̀nyí Professor D.O.S naibi dr sirajuddin bon bilal dr rafiu owónlá busoiri al-ijebuwi dr ibrahim sanusi àti dr ibrahim abdulsalam adebolu. ti Allah nìkan ṣoṣo ni pípé iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ìtumọ̀ àlùkùránì alápọ̀nlé sí èdè mìíràn nítorí náà ìtumọ̀ àlùkùránì kò lè rọ́pò àlùkùránì fúnra rẹ̀ láíláí àmọ́ iṣẹ́ ìtumọ̀ yìí jẹ́ ìgbìyànjú kan láti mú àgbọ́yé àlùkùránì súnmọ́ tòsí àwọn ẹni tí kìí ṣe onímọ̀ ẹ̀sìn. Allah yóò fún wa ní àgbọ́yé tírà rẹ, Allah subhanahu wa ta'ala yóò sì san gbogbo ẹni tí ó fi ọ̀nà kan tàbí òmíràn kópa níbi iṣẹ́ àtúnṣe náà. ní ẹ̀san rere. síwájú sí i iṣẹ́ ọpọlọ ni iṣẹ́ ìkọ̀wé àti iṣẹ́ ìtumọ̀ èdè àmọ́ èèwọ̀ pọ́nbélé ni fún ẹnikẹ́ni láti fi agbárí tó kún fún bídíà tàbí ìfẹ́ inú túmọ̀ àlùkùrọ̀ ánì alápọ̀nlé ẹ kíyèsí ní òdiwọ̀n ìgbà tí iṣẹ́ ìtumọ̀ yìí ti jẹ́ iṣẹ́ ọwọ́ ẹ̀dá tí ẹ̀dá kò sì lè là pátápátá nínú àṣìṣe kí ẹnikẹ́ni nínú àwọn onímọ̀ ẹ̀sìn jọ̀wọ́ pè mí sí àkíyèsí nígbà tí wọ́n bá rí àṣìṣe kan tàbí òmíràn nínú iṣẹ́ ìtumọ̀ yìí kí èmi lè wòye sí nínú àtúntẹ̀ mìíràn Allah ò ní onímọ̀ alámọ̀tán.